ẹ má kó àwọn ẹbí yín wá sí London mọ́ o ìjọba gẹ̀ẹ́sì kìlọ̀ fáwọn èèyàn yìí àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì láwọn ti ṣetán láti fòpin sí báwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè wa àtàwọn kọ̀ọ̀kan lágbàáyé ṣe ń dà gìrìgìrì wá sílùú àwọn pẹ̀lú bí wọ́n ṣe ń mú àwọn ẹbí wọn lọ́pọ̀lọpọ̀ wá léyìí tí yóò máa ṣiṣẹ́ sìn wọ́n lásìkò tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ wọn lọ́wọ́ lórílẹ̀-èdè náà àtẹ̀jáde pàtàkì kan èyí tí àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì fi síta lọ́jọ́ ajé monde ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 yìí ni wọ́n ti sọ pé kò sóhun náà tó lè mú káwọn yí ìpinnu àwọn padà lórí òfin táwọn fi de àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo tó jẹ́ pé ṣe ni wọ́n máa ń kó àwọn ẹbí wọn dání wá sílùú àwọn lásìkò tí wọ́n bá sọ pé àwọn ń bọ̀ wá kàwé níbẹ̀ ṣáà o wọ́n ní kìdá àwọn akẹ́kọ̀ọ́ káwọn máa fààyè gbà láti mú ẹbí kọ̀ọ̀kan dání wá sílùú àwọn ni àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè wa ló ń ṣe onígbọ̀wọ́ fún wọn tí wọ́n sì ń sanwó wọn lásìkò àsìkò àti àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé ìwádìí ìjìnlẹ̀ postgraduate research ni wọ́n wá ṣe àwọn nìkan làwọn lè fààyè gbà láti mú ẹbí kọ̀ọ̀kan wá sílùú àwọn àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé kò sí àní-àní kankan nínú ìpinnu wa lórí ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí ó ṣe pàtàkì gan láti dín báwọn àjòjì ṣe ń dà gìrìgìrì wá sílẹ̀ wa nígbà gbogbo nípa pé wọ́n ń kó àwọn ẹbí wọn wá tí wọ́n bá ní àwọn ń bọ̀ wá kàwé lọ́dọ̀ wa lọ́dọọdún láti òní yìí ìyẹn ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 yìí láti bẹ̀rẹ̀ fífi òpin sí pé káwọn akẹ́kọ̀ọ́ máa mú àwọn ẹbí wọn wá sílẹ̀ wa níbi gbogbo ní orílẹ̀-èdè United Kingdom oṣù karùn-ún ọdún 2023 tó kọjá yìí ni àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì kọ́kọ́ kéde pé àwọn máa fòpin sí báwọn akẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ wa àtàwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè mìíràn lágbàáyé ṣe ń dà wá sílẹ̀ àwọn lọ́nà àìtọ́ lójú ẹsẹ̀ tí wọ́n kéde ìpinnu ọ̀hún lọ́pàá ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà pé kì í ṣe ohun tó dáa rárá ṣùgbọ́n ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ni kò sóhun tó lè mú kí àwọn yí ìpinnu ọ̀hún padà rárá ni Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.